Tí a bá rí pànóò sé treize Eléwé sọ mí lọ̀ọ́ lọ́kankán Ẹran adìyẹ sọ mo ní àṣẹ ní àpéjọ ọ̀nà tí mo fẹ́ dé Pupa sọ mo wà lórí ọ̀nà tí kò já de sí odì kejì